أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته عزق بيكم الله وبعلا نجله إن شاء الله a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún alfáà wa àgbà olùfẹ́ wa olùṣìpẹ̀ aṣíwájú wa annabi muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́wọ́ bá mi ọlọ́wọ́ bá mi kúmọ́ bá nábi ní àtàwọn ará lè ràtàwọn sọ̀hábà rẹ̀ an bẹ̀rẹ̀ wọn bá kó sànú àwọn náà àtàwọn òbí wa àtàwọn alfáà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo jamaà onítọ́njẹ́ òru kẹrin oṣù Ramadan 1447 lẹ́yìn jíra ní Muhammad sallallahu alaihi wasallam láti gbòrò Makka lọ sí Madina an bá jùkọ tafsir wa lọ ní markaz wa markaz Umar bin al-Khattab bai sura tí a yin kí lọ́nà sọ́tọ̀ káf aya ta gbéra náà ni aya 22 واضرب لهم مثلا رجلين جعلنا لأهدئما جنتين نعم أعوذ بالله من الشيطان الرجيم من همزه ونفقه ونفقه واضرب لهم مثلا رجلين جعلنا لأحدهما جنتين من أعناب وحفظناهما وحفظناهما بنقل وجعلنا بينهما زرعا كلتا الجنتين آتت أكلها ولم تظلم منه شيئا وفجرنا خلالهما نهرا وكان له ثمر فقال لصاحبه وهو يحاوره وأنا أكثر منك أنا أكثر منك مالا وأعز نفرا ودخل جنته وهو ظالم لنفسه قال ما أظن أن تبيد هذه أبدا وما أظن الساعة قائمة ولئن بعت ولئن زدت إلى ربي لأجدن خيرا منها منقلبا الله سبحانه وتعالى sọ fún wa gba gbogbo orí tí wọ́n bá ti fún aláyé ká máa rẹ̀ pé ogun ọlọ́run ni ká máa jọra wa lójú ká máa kọ́ wà láàmà ṣe ọlọ́run bá subhanahu wa ta'ala fi tẹ́ẹ̀sì wa wò ni bí a máa àlàyé táwọn afá sọ fún wa náà pé a wáyé exam la wá exam hall ni àwọn atáwà aláyé yìí náà làwọn atá ń kọ pépà wa lọ́wọ́ ọlọ́run bí

min ànábì dọ́pọ̀ fáwọn inab àwọn inab àwọn babes àwọn inabi dọ́pọ̀ wà kàfàfìná ọmọ bí nákàlì lẹ́yìn àwọn tó wá pọ̀ lọ́tún lọ́sì àwọn agbókù fáwọn dẹ́bìnù ọjà arìnà bẹ̀yìnà ọmọ zọrọ̀ láàrin àwọn kọkùnbẹ́jì àti wá sí àwọn nǹkan ọ̀gbìn lọ síbẹ̀ ọgbọ́n nǹkan ọ̀gbìn oríṣiríṣi kí ń pẹ́ jannatayn ni àtẹ̀tẹ̀ òkú olóhùn أكولها أكولها ولم تظلم من منه شيئا فجرنا خلالهما نهرا أنا كنت هذا الأمام بقبيل تأسفارا قوي gbogbo ẹ̀fọ́nátá ìmọ̀ kọ́ èso rẹ̀ mọ́ mú wá ní kò sí bí kẹ́mílẹ̀ sí òbí mú àwọn èso rẹ̀ wá àwọn nǹkan jíjẹ rẹ̀ ọ̀làǹtẹ́bìlì mí ní oṣù àkùsí kankan gbá igi yíò oṣù rẹ̀ ọkùnṣọ́lọ́dún ilé ìlú gbogbo ẹ̀ nígbà wọn wá ní bó ti tọ́ yìí ọlọ́ọ̀bá ṣùgbọ́n ti ẹ̀bù ọjọ́rìnà àfihàn lẹ́hùnmá lẹ́yìn náà àtúwádìí láàrin àwọn oko yìí àtúwádìí àwọn náhàrà àwọn odò odò tún sánbẹ̀ tẹ́ pé ìgbà ooru ní ìgbà ọjọ́ omi yẹn sáré pé ó dìbò fi irrigation wọ́n máa lọ máa ń bẹ̀ ó فقال لصاحبه إيوان تبالك الدولة إن كانت يوسو سلالا بيته وهو يحاوره وجه سيره وره انظر وره قال وقال فقال لصاحبه وهو يحاوره ما فر وره أنا أكثر منك مالا وأعز نفرا ملوج وله ملوج وله ولو باقوس على الوكوا كيف ملوج وله وعلي كلي وعلي ما تبالوا الكيامة كما قولوا الكيامة باو lẹ́yìn náà mo láwọn èèyàn ńláńlá jẹ́ lọ mo láwọn jẹ́ lọ náfàrà náà àwọn ìjọba ìgbọ́n máa púpọ̀ lọ jẹ́ nẹ́tẹ́ ó tó wá wọnú rẹ̀ tí wọ́n na dẹ́bínú ni inàbí ni odò ní àá títí ọ̀bá rọ̀ omi jẹ́ ma igbe gbogbo ọmọ lọ́bá láíláí rúgbé gbọ̀gbọ̀n ọmọ agbóhùnsá àtàkọ́ ìmọ̀ alìkíyàmà dá tọ́jọ́ gbogbo wà ní ìfún bẹ̀ta ní ìrùkú alìkíyàmà dá mẹ́fẹ̀ náà àgbóhùn ní ìlúkú ọ̀sẹ̀lẹ̀ ó dé ní ìrùkú ọ̀sẹ̀lẹ̀ wọ́n la inú rẹ̀ dé tó ilẹ̀ lọ́dọ́lọ́ọ̀bá lọ́lọ́ọ̀bá gbogbo ilé ayé oko fún ọdá ní àwọn nǹkan ah, ah, gbogbo ní ọwọ́ ọlọ́ọ̀kùn ìkúsẹ̀ na àdìdánná khairan minha ọjọ́lọ́wọ́ ti gbogbo ìpínlẹ̀ lọ ta okúṣẹ́ rúbi ó dè mú pálàbà ní ìparọ̀ fún apá ọjọ́ parọ̀ ọlọ́ọ̀bá kó sànù ọlọ́ọ̀bá ah, àwọn èèyàn èrò orí wọn sá orí àwọn ọmọ bí ṣe wọ́n pé mo sì mọ́ sọ pé Yorùbá aláka ìkọ̀fà Yorùbá náà mọ́ sọ pé ìgbàlólà dúnmì ọgbọ́n ògbé ilé kìí lẹ́sìfà kìí lẹ́sìfà ọ̀rọ̀ yorùbá ni ọ̀lọ́kọ̀ọ́bá yìí ń jọ tí wọ́n ń ṣe bíríà kan omi a ní ẹgbẹ́ bíríà bíríà sẹ́mẹ́ni a kódà tó bá dọ́dọ̀ ọlọ́ọ̀gá gbogbo ẹ̀yọ́ náà ní kùṣẹ́ kùṣẹ́ ojú fi ọ̀wọ́ lọ́mọ ọlọ́ọ̀bá ojú àwọn èèyàn ìgbà ìfẹ́ mọ̀ gbọ́lọ̀kọ̀ àyẹ̀ni ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala gbogbo pé ọ̀rẹ́ ẹ̀lẹ́ mọ́sílẹ̀ pé kò kọ́rọ̀ lọ́ oṣù àhíbò اكثرت بالذي خلقك من تراب ثم من نطبة ثم سواك رجلاً لكن هو الله ربي ولا أشرك بربي ولا أشرك به أحدا بربي ولا أشرك بربي أحدا ولولا إذ دخلت جنتك قلت ما شاء الله لا قوة إلا بالله إن ترني أنا أقل منك مالا وولدا فعسى ربي أن يأتيني خيرا من جنتك ويرسل عليها حسبانا ويرسل عليها حسبانا من السماء فتصبح صعيدا زلقا أو يصبح ماؤها غورا فلن تستطيع معي طلبا وإذا تستطيع له طلبا فلن تستطيع له طلبا الله سبحانه وتعالى وأنه فوا إسلام إسلام زياد يا فا اسماعيل ادريس جوز والاسلام إسلام أولد فور religion إسلام دين عجيب بوبونا ọ̀nà tó fi dáàbò sórí ẹni kéde ẹ̀ tí òun sì ṣe fáàrí wọn pé ọ̀kọ́rọ̀ láòsọ ìbò wọ́n sọ wọ́n ni wọ́n pé òhúwà yóò wírò wọ́n náà bá díròrò wọ́n náà bá ń pọ̀rọ̀ wírò àkàfàrúta bèèrè lẹ́bi ìkàlùkàkà lẹ́yìn ìgbà mi ìgbọ́dọ̀ mú àtọ̀jáde ìgbàdàkà lójáde ثم سواك رجل الله قواد بيدلكم يواك سبالي ادعوه وما إلى ذلك إنه يدعو الله بطلهم داي تدعى جنا لبيني يعني الله بورك الله كميري والتين وزيتون وطور سينين الله باكي لهم بورك فيه لقد خلقنا الإنسان في أحسن التكوين olóòwò bá subhanahu wa ta'ala wọ́n tí ni wọ́n zẹ̀yì tún ọlọ́run ní fi gbé ọ̀pọ̀tọ́búra wọ́n zẹ̀yì tún àti igi elépo wọ́n tó rí sí ní ọlọ́run fi àwọn òkè àpáta tí máa ń lórí ẹ̀wọ́n tó tó wọ́n á bẹ̀rẹ̀ bẹ́lẹ̀bẹ̀rẹ̀ àmì ọlọ́run ló fi ní ìbúra ìlú Mẹ́kà ọlọ́run bá mi kí ni jawab al-qasam kí ló búra ọmọ ya mi ní islam kọ́ ni ká máa dúpẹ́ lọ pọ́lọ̀ tẹ̀ dá lómi ènìyàn yẹn wọ̀láì ìsáàdù wa kan olódáwa lómi ènìyàn nínú ní àyà ti ànàkálàkà lọ́kùn ní àǹfọ̀sìkùn àzúwájà ó tún wá dáwà ìyàwó wa náà lómi ènìyàn tó wá dáwà wa ní chimpanzee ẹmọ ní ọgbọ̀n chimpanzee àwọn ọ̀bọ tọ́jọ́ mi ènìyàn yìí dápẹ́ tó bá bínú iṣẹ́ tó bá pọ̀ ya kí lọ bẹ́ẹ̀ ti ọlọ́run bá dá ó tún dá ọlọ́run àmọ̀dúpẹ́ rẹ̀ o olúwa tó wá ti gbogbo oore fún wa gbogbo oore pẹ́lá ọlọ́wà ó tún wá ti wá lọ́gbọ́n mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ àwọn bí wá sínú islam àgbà islam ọ̀lá orí àwọn bàbá bàbá tó kọ́kọ́ gba islam nínú olé wa tó fi bí àwọn bàbá bàbá wa sínú islam àmàdúpẹ́lọ ọlọ́ọ̀kọ́ wa sanwó lẹ́sàárì ọlọ́wọ́n bá rí omi wọn wá tó wá gbọ́ mìíràn ní ìtọ́ dá ní ẹ̀dá Allah àrọ́bì tó dá mi tó ń tọ́jú mi tó mi ní la ó ṣe kò bí rọ́bì àhàdà ní òní mẹ́rin kan gbọ́dọ̀ lọ́ọ̀bá mi ó ti bí rùbùbíà lọ́ọ̀bá bọ́ sí bí olùgbéyà rẹ̀ rùbùbíà náà ni pé ọjọ́ gbẹ̀dà ìfúrádùlá fi khalqihi wa mulkihi wa af'alihi la nidda lah ìmọ̀mọ́ lọ́wọ́ba fi khalqihi nípa ìdẹ́dà rẹ̀ wa mulkihi ìṣèjọba rẹ̀ kò sẹ́ni ẹ̀kẹ́ bí ọ̀gbẹ́ àwọn náà ń ṣèjọba bí tọ́lọ́ọ̀ba bá a ti ní president wa ní Nàìjíríà ti ní ìjọba a ní president ní Togo a ní ní Gambia a ní káàkiri káàkiri àmọ́ kò sí ayé mi ní gbòmí tẹlifíṣàn ti ń jọ ọlọ́ọ̀ba lẹ́yìn ọlọ́ọ̀ba kò sí ọlọ́ọ̀ba mi gbòmí ó di wa ọlọ́ọ̀ba subhanahu wa ni wala ushriku bi rabbi ahada ọwọ́n ti wá àdìfù lawla ìzà alta jannatak nígbà tó wà ní ọgbà oko rẹ tó gbẹ tó green lọ tó gbẹ sùsù tó dáa kódà máa ṣá ọlọ́ kò ní á ọgbọ́n ti fẹ́ ọlọ́run lọ́fẹ́ bẹ́ẹ̀ láàkúwọ́ta ilẹ̀ abìlá kò sí ọgbọ́n mi pọ̀gbára mi kankan àti ọba ọlọ́run ló fi ni wa walada mi فأتى ربي أن يؤتيني خيرا من جنتك bí ó ṣe ọ́sẹ̀ tí kọ́lọ̀bà mi ọlọ́ọ̀bà méjì síbẹ̀ ni kó fún ní orí tó dájú tí ẹ lọ ó dé kọ́lọ̀wọ́ sí orí tó dájú tí ẹ lọ òyìn sílẹ̀ ilé ọ̀sùbáyànà ní kọ́lọ̀wà mílẹ̀ sẹ́mà kó ara atẹ́gùn ọ̀gàn àgàzí àwọn atẹ́gùn tí ó gbogbo kó tó gbọ́jú gbogbo parẹ́ tó sì bí ó sọ ilẹ̀ gbogbo àpáyọ́ àbí fèèdè zálàkọ̀ àtẹ́kùn parẹ́ mọ́ àwọn yẹ́sùdé omi ọgọ́ra abẹ́gbò tí ń tẹ́lá ní ẹ̀kú gbogbo ti ẹgbẹ́ omi ẹgbẹ́ wọ́n láti tẹ́ṣẹ̀ tí aláwọ̀ tọ́lọ̀bà ọwọ́ àwọn bí tí ó ma fi gbé nǹkan yẹn kẹ́mi ọlọ́ọ̀bà mi ò lè fi subhanahu wa ta'ala lọ́fà àwọn Saudiya ọlọ́ọ̀bà àwọn afá sunni bí àtàwọn lẹ́sàrí tí bá rí bí wọn tó bá oun tí ẹ bá rí nǹkan rẹ̀ tó wá dáa owó tọ́tọ́ dáa ni ولهذا قال بعض السلف àwọn sẹ́lẹ̀ kan sọ من أعجبه شيئا من ماله أو ماله أو ولده ẹni tó bá gbọ́ ọkọlẹ́ náà lọ dáa ní máàlì ní ìráyá yìí àbí ọwọ́ ọ̀fẹ́ náà lọ dáa ní gbogbo ọtùmáàtì yìí àbí mọ́tò ẹ̀rí ohun àwọn pé alẹ́bí ọ̀sẹ̀ tí ẹ bá rí ìjọba ìparí máa ṣá ọlọ́ àwòlá لا قوة إلا بالله ما شاء الله لا قوة إلا بالله ما شاء الله بغاية ثانية لا قوة إلا بالله إن لابد غاية بي والله بامي ما في أنا أقول لك أنت أقول ما تقول لك أقول ترى ما بقى كتير بقول لك قوات ما شاء الله لا قوة إلا بالله كوني إليه ضرب بفاء أدري إليه في الجريعات النبي عليه الصلاة والسلام الكامة النبي محمد صلى الله عليه وسلم وصفوها عن أبي موسى أن رسول الله صلى الله عليه وسلم قال له ألا أدلك على قول من كنوز الجنة تطير كما تطير الجنة لا حول ولا قوة إلا بالله ألا قلت يا أوباما سبعك إليه يا رب من نسي ó bèbí ń sà láàrin àwọn ọgbà ọkọ̀ rẹ̀ tí wọ́n wọ́n bá ní gbọ́gbẹ́ kí lọ́gbẹ́ ti kí lọ́gbẹ́ ti ọlọ́wọ́ bá mọ́ta sí dáadáa fún ọlọ́wọ́ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ìsì gbogbo ọ̀nà táàfi sóríire lọ́wọ́ máa sọ fún wa gbogbo ọ̀nà táàfi sóríire ọlọ́wọ́ bá máa sọ ọ̀kan náà ń sáàbì wa gbogbo ní àkídà rẹ̀ orin ìgbà tó wà nù àwákì òsáàkìtọ́ táwà bí sọ pé وقد فضل الله على العلم وعلى العلم وافتخروا وافتخروا لأنهم أمناء لا إثر أمم هنا رضا الله ما صبامه لما تقول وافتخروا وفرحوا لما وفرحوا بل وافتخروا وانت فارنوا مش ميسر عليك القرآن الله الله الله نيته بجون فارنوا وفرحوا وعدنوا كذا وفرحوا بأنهم أمنا أولئك العيب ومعبي يعني العلم أفضل مطلوب كطالبه ينال الدين والدنيا غير منعدم قد فلل الله على العلم وافتح نعمه يجب أن نطلع سواقي ساكن وافتقروا أمنوا وفارهوا كما وفاره bí a ná ọmọ ọmọ náà ó là ìfẹ́rẹ́ ọmọ mi àwọn náà ní ẹbí tàwọn tẹ́lẹ̀ ọ̀tọ́kàn wọn balẹ̀ ní àwọn àlè ọmọ ó ni وأحيط فأصبح يقلب كفيه على فأصبح يقلب كفيه على ما أنفق فيها وهي خاوية على عروشها ويقول يا ليتني ويقول يا ليتني لم أشرك بربي أحدا ولم نعم. تقل له فيها ولم تقل له فئة ينصرونه من دون الله وما كان منتصرا هنالك الولاية لله الحق هو خير ثوابا وخير عقلا الله سبحانه وتعالى wọ́n ń ròyìn pé wọ́n àrí tí ọ ẹni kéde ẹ̀sọ́ gbogbo à gbogbo tó kójọ yìí kò dín tọ́lọ̀ bá lè kókó rẹ̀ ọ̀hìn tọ́bi fẹ́mẹ́rì ìhò àgbà ayọ̀ kọ́lébù ọ̀fẹ́yìn ọlọ́run á pé ọlọ́run wá ní gbogbo dúkìá rẹ̀ yẹn gbogbo ọgbọ́kó rẹ̀ ọlọ́run wá ní kí ìbínú ọlọ́run ọba kó yí ipò alama anfọkọ lórí náwó tó gbìnà àwọn tó bá roko àwọn fertilizer gbogbo tó ti gbogbo ẹ̀ fi àwọn ẹ̀yà akáwé àlọ́ àdìgbò tó gbẹ̀ yìí gbogbo ló ti tó ti dọ̀rọ̀ yìí ala ọ̀rọ̀ ṣẹlẹ̀ kí wọ́n dorí ẹ̀kodò ní àjẹ́rẹ́ rẹ̀ ọ̀yẹ̀ kóòrò ya lè tẹ́lì lẹ́mù ó ṣírí bẹ̀rọ̀ bí i àjà wọ́n sọ pé àà ọgbọ́ fún ya ولم تقل له فئة ينصرونها قواتي أما جماعك شو عنا لوك الله ما سبيته شيء الله ما بنزل من دون الله إلا الله وما كان منتصرا قل سنة كثيرا على الله هنالك ولاية لله أقى إليه الله في الدلال يتبير الجوجو بارا يفيها تبدو هو خير صوابا صلوا بانا لدى ليس ديو ما تفويها òhèrà okùnbà àtìbọ̀tán sì dá ìtọ́lọ́ọ̀bá ọlọ́ọ̀bá jáde bọ̀tán wọ́n dá ọlọ́ọ̀bá ọdún ẹnì kọ̀ọ̀kan wa a máa jọra wa lójú ọlọ́wọ̀ fẹ́ kí èdè rẹ̀ lójú àtọ́ èèyàn jẹ́ onífààrí fàkóra ọlọ́ọ̀bọ̀fẹ́ ọlọ́ọ̀bọ̀fẹ́ gbà gbogbo tó bá tẹ̀lé sí ọ̀la hawla wala quwwata illa billah ọdún ajẹ́ kalbi min qulubi janna ọlọ́wọ̀ á ní kí ni wadrib lahum واضرب لهم مثل الحياة الدنيا كماء إن أنزلناه من السماء فاختلط به نبات الأرض فاختلط به نبات الأرض فأصبح هشيما فأصبح هشيما تدروه الرياح وكان الله على كل شيء مقتدرا المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا الله سبحانه وتعالى بابجو إليه káwọn ìgbélé ayé ọjọ́ nǹkan yí ayé òbòbò lójú àtọ́ mẹ́tẹ̀kẹ́lẹ́ ayé ọjọ́ àwọn ọmọdé ayé ọlọ́run bá sọ ní wọ́pẹ́rì fi máa àtàkàláwò dára àkìrọ̀ àkìyàmà ẹni kákọjọ wá lójú tó lóòní gbére wọ́n ni wọ́bìnrin bùlá mọ́tàlá ní àyà ti dúnìyà gbé àpèjúwe fún wa àpèjúwe rí ayé fún wa ilé ayé tí ó tó nǹkan yìí kàmáà ń anzalna omi lè sàmáà ọ̀rọ̀ orí ayé yìí gbogbo ọ̀sọ̀ orí ayé yìí ọjà bí omi ìkẹrin tá a sọ láti sẹ́mọ̀ ojú fàkítọ́ tàbí ìrìnà bẹ̀rẹ̀ tó àtọwárò báwí àwọn yìí bẹ̀rẹ̀ fàásùbà àṣì ìmọ̀ nígbà tó wáyá gbogbo ẹ̀gbù tó tó kó máa yẹ gbogbo ẹ̀dúrì lọ ọwá gbogbo tó tó gbẹ tó wá di pé ó di gbogbo nǹkan ọlọ́run àti ẹdí kó yé yóò almalu walbanon dúkìá ilé ayé tí a kójọ yìí àtàwọn ọmọ tí a bí wọ̀nyí bí i nàtò àyà ti dúnìyà ọ̀sọ̀lásán nípa ọ̀sọ̀lẹ́ ayé sásán ni wọ́n bá kí ẹ ti sọ̀rọ̀ iṣẹ́ rí tó jẹ́ tẹ́ dáadáa tó máa sẹ́kù kọ́yọ̀rọ̀ ní ìjọ rọ́bìk lórí jùlọ ọlọ́ọ̀bà rẹ̀ ma jẹ́rẹ́ bí ma ti rájẹ lẹ́wọ̀ bó ma ti wà ní àwọn ẹni rí bó lọ́wọ́ ti sàánù mi ó bí wa sọ̀rẹ̀ àti bà kìíyà ti sọ̀rẹ̀ àti eléyìí àwọn èèyàn wọn tún lórí fi sí àwọn àfáà súnmà tó fún wa nígbà ọdọ sí ibn abdullahi ibn fi kò sẹ́ni dábò dẹ́sẹ̀ fún olùgbà fọlọ́ọ̀bà wallahu akbaru ọlọ́ọ̀bà ló tóbi jùlọ ó di eléyìí náà ni albaqiyatu salihat ọlọ́ọ̀bà subhanahu kíni ìjọ́gbẹ̀ ìgbà wala hawla wala quwwata illa billah síkà ìyẹ̀ yìí bẹ̀rẹ̀ náà àwọn baqiyatu salihat وناني بنو أن فلان أبا سبحانه وتعالى كما دي سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله ربما بنو لي بنو باقية الصالحات أما جوسي وقدي جوسي قد الوان جبل القيامة الله جاوة ما توصري لي ولا قرآن الكريم ولا لا إله إلا الله نعم ويوم نسير الجبال وترى الأرض بارزة وحشرناهم فلم نغالب منهم أحدا وعرضوا على ربك صفا لقد جئتمونا كما خلقناكم أول مرة بل زعمتم أن لن نجعل لكم موعدا ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا ọlọ́run ọba arún ìfúngbàgbà alkiyama la ilaha illallah yóò ma yìí fẹ́ yìí ròdì báyà ní ká gbá àwọn òkè dànù àwọn òkè ńlá tó bí ayé mọ àwùtáàj àwọn ọ̀rọ̀ wá sí àwọn tó bí ayé mọ ọlọ́run gbọ́ gbogbo dànù òtẹ́rọ àgbà báárí látẹ̀lì àwọn àárín kò ní sódò kò ní sígi kò ní sígà ká la ilaha illallah omi ni wọn gbangba alkiyama ọlọ́ọba subhanahu wa ta'ala ìwà àṣẹ̀rìnà ọmọ àwọn akọ́wòyàn ọmọ ìyẹjọ́ ọlọ́mọ yóò bẹ̀rẹ̀ ní ohun àhàlẹ́ kò ní absent فقزيتمونا اتوابا ولوبا كما خلقناكم أول مرة ما سوى إبدا ينجد ولا ينجد لا إله إلا الله لا يوصلون لا ينكتب لو بل وقفت جنب القيامة وما واتينا عائشة رضي الله عنها يا لا لا قل يا رسول الله أتوقني أتوبني أما وراوا ما جنب بيوان يو أتوقني أتوبني أما وراوا níbi ni Aisha kú yé ni wàhálà àjọ náà ó ju kẹ́lì kí mọ̀kọ́ kò ló àlejò àbóbi lọ́wọ́ àlejò lọ ọlọ́mọdé àrí wàhálà àjọ náà lọ́ba ó ju kẹ́lì kí mọ̀kọ́ kò ilé àbí obìnrin lọ ó bí wa ọlọ́ọba subhanahu wa kàbí tùmúnà ẹwà bá wọn ọba kàmà kàlẹ́kù ní àpò àwòwọ́lọ̀ mọ́rìnlá bá ti dá ilé àkọ́ tọkùnrin ọ̀dá bẹ́ẹ̀ ti gbogbo ẹ̀ ما زعمتم أن نجعل لكم موئدا دي انكليم انكليم تي كوليس جو أبيبي يوم الموعود أنكو في أدولا سلمي ودي الكتاب لا إله إلا بكرا سيرك عليه سيرهم قلقوا دادي آه، ترى المجرمين مشفقين أو بشبو أو بلدي أو كلنا يوم عبا لنا لفا النبي محمد صلى الله عليه وسلم ó ní ọlọ́run ní bẹ́rù bí gbígbà àwọn ẹrú gbogbo ẹrú abẹ́rẹ̀ ọlọ́run láyé ní ọgbẹ́ àti àmọ́ ọkàrẹ́ ọba rẹ̀ rẹ̀ ayátùbìlà taqwa ayátùbùbìlátù kàlámù mìgẹ́rì láì máa lè sàyẹ́fà wà in kunta za taqwa takuna li rabbina aminan ọkàrẹ́ ọba rẹ̀ fi dàrẹ́ láyé àtàlẹ́ kìyàmà ọkàrẹ́ ọba rẹ̀ fi máa rí fọ́sẹ̀ gbogbo bí máa dẹ́gbà kò àwọn tọ́kọ̀ wọ́n balẹ̀ ọlọ́ọ̀bà ń dẹ́rù làwọn ọ̀sẹ̀ ويجي القتال المجرمين مشفقين مما فيه ẹ̀rọ mọ̀ wá bá wa ọmú criminal ìwọ tí èkìrù criminal ni ọ ìwọ tó ọ̀tọ́jú àwọn òbí rẹ̀ criminal ni ẹ ìwọ tí ètùkùn ẹ̀bí criminal ni ẹ ìwọ tó ọmọ àgbà Ramadan criminal ni ẹ ìwọ tó owó òkú omi Ramadan criminal ni ẹ mo fi kí ni máa fi ní wọ́n lù ọ̀wọ́ yẹ kúrò yàrá ìwà yàrá ìwà tẹ́lẹ̀ àwọn ọ̀dọ́ àwọn dára o. ما لهذا الكتاب ما لهذا الكتاب إنه ترى وليه إنه ترى وليه لم يبدل صغيرة ولا كبيرة وتبين إليه كلي فوق ما يبقى يوم تا إليه كلي مواقع وسين كنا من يعمل مثقال ذرة خيرا يرى وكل جماعة مولى أول جنا لا إله ولا كبيرة إلا أصاب أو يقد مثله بدون ما عملوا عابرا gbogbo tó kálukú bá fi ọ̀rọ̀ àríbá ìní tí wà pé ah wala yazlimu rabbuka ahada ọlọ́run bò ní sábùsí ẹni ẹ̀ka ọlọ́run bò ní sábùsí ẹni bó wọ́n sọ pé nínú èdè haúsá nínú àwọn òbíjú náà ní gbónú alábà gbáàmì kò wà bẹ̀rẹ̀ ọlọ́run bá ọmọ ẹ̀rọ bùkọ̀ bí dọ̀lámì àbìd bọ́dí ra kòtù lámi yẹ́lì ẹni ẹ̀kọ́ lọ́wọ́ lámi yóò rẹ̀ ẹni kò bí ẹni ẹ̀kẹ́ jà ẹ àwọn ọ̀rẹ́ ọmọ mi lè yẹ ara ah, kò síbẹ̀ ọlọ́wọ́ bá kò ní tàbùtì ẹni ẹ̀ka ọlọ́wọ́ láàyè zùlé mú rọ́bùkà àhàdà ọlọ́wọ́ bọ̀ ní sí àbùtì ẹni ẹ̀ka ó dọ́wọ́ ní kọ̀ọ̀kan wa kálípa sí ẹ̀rí kálípa wà nú àwọn tí wọ́n wà nú asọ́jọ́ náà tí wọ́n wà nínú dọ́gba kú ara mi wọn náà wọ́n fi sí wọn kódà àwọn òní borí wọn òyìn ní bojú wa lọ́gbọ́n obìnrin gan òní bojú ẹ̀ fún ìgbìmọ̀ sínú sàárè la ilaha illallah àwọn ni wọ́n wà ní àwọn tọ́lọ̀ ọpọ̀ lójú ní alkiyama táwọn yóò jáde wọ́n wọ́n jáde bí bọ́ bọ́n ti dáwà àwọn yóò ti jáde àmọ́ tí wọ́n gbàgbà sọ لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك الله أكبر ثم أما كنت لبيك أما قوة جل الله أبقى قلت سيما سيما الله جاوة ما توصري يا الله جمي وقو لك إذا دا الله أدوى الوكاوة إذا أبو سيري àwọn ẹ̀kọ́ tá ń kọnu rọ̀bọ̀dáàni yìí ẹni kó wá gbèsè ayé wa ká má ṣe kọjá ní rọ̀bọ̀dáàni kíkàjẹ́ rọ̀bọ̀dáàni náà kọjá lára wa ويمال رمضان قوة على رابع انت يباني الله سبحانه وتعالى بدا هذا الوقت والله عليكم وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس كان من الجن ففسق عن أمر ربه أفتتخذونه وذريته أولياء من دوني وهم لهم عدو بئس للظالمين بدلا ọlọ́run bá wá rú ìfún wa yóò bá mú nínú àwọn ọ̀nà tó nílàkà ìbá púpọ̀ káà lò lókù ìsọ̀bígẹ́ ní iṣẹ́ lọ́wọ́ bẹ̀rẹ̀ kó mọ̀rúṣẹ́ ẹ̀ lò ọlọ́run ìkúlọ̀ ìmọ̀lá ìkàtí ìjọdọ̀ olè àjà ẹ̀rẹ́ ti gbà náà ti gbà tí ọlọ́run ọba tó tó bá wọn màlága pé ẹ̀tẹ̀ríba fún ádámà ẹ̀tẹ̀ríba fún ádámà sọ̀sọ́dọ̀ gbogbo ọlẹ́ sọ́dọ̀ òdì ilẹ̀ ìbìlẹ́sà àti ìbìlẹ́sù nìkan ìbìlẹ́sù nìkan lọ́kọ̀ على عمر ربي لدي الأمر لدي السلام بارك فتاخذونه وذريته أولياء من دوني سووا إليك يا عمر أي قلوا أم قلوا هم لي ذريته من الجن والعيز أنما الجنات مينيا سووا لك يا عمر وهم لكم عدو بين أتاين و يبان سوف يقول سوفا في قلبة فتاني هاني كوني قاني ما الله بكاها كل شيء توسع واني قل ربك تعالى إن شيطانك عدو فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير عندنا قرار سواني شيطان الأطعيم بكلام يا أيها الذين يدخلوا في سلم كافة ولا تتبعوا خطوة الشيطان إنه لكم عدو مبين أي ما يجهل لو سوى شيطان يرام لوري ونبدي هذا ونبدي هذا هم سيدي كيف يجي يوم دوسي ونوتعلم أولا أولا ما تليه

ìbọ́kàn ní orí ẹ̀mí bí ọgá ọba wọná lọ wọná ọmọ wọná ọlọ́mọdé bá wọn torí ibi ti wọ ọlọ́ọ̀bà ó ní ọmọ ìyá mi ní Islam ọlọ́run ọba àmújá wà ní àwọn tó dé tọ́lọ́run ọba tó dé ti àlébì sẹ́lẹ̀m kẹ́lẹ́bí ti wá pé kullu ummati yadkhulu janna illa man aba àbí ọ̀kílà wọn yá aba ya Rasulullah ìtawà fẹ́nu gbogbo àwọn ọmọ mi ní wà janna fẹ́ bẹ́nu ọ̀fẹ́ àgùntà ní àlùkò ọ̀fẹ́ janna olùmọ̀ àtọ́ àmì dakhala janna الذي الذي يلي زمان يلي وجد ومن عصاني فقد أبى لأنه ولا وفي ولا وفي ونجاني يقع ما وانا لا هم با يلا باقو إلى إلى قلنا لا رأي داتين ولا ما سوالير ولا لا شان ولا كالقيامة ولا قرآن الكريم ولا لا إله إلا الله نعم ما أشهدته خلق السماوات والأرض ولا خلق أنفسهم وما كنت متخذ وما كنت متخذ المضلين عبدا قال ما أشهدتهم خلق السماوات والأرض والجواب جاء عنده وسنده ما أدنون دعوة سماء سنة وجه ولا خلق أنفسهم كل من وفي وجل من في دامنا سبحانه وتعالى وما كنت وما كنت متخذ المضلين عبدا من ما أو أو كتا أو تبسون من واني أوريل كل أو ما هلو تجمع ذلك ما مشيتون لوري ما ما واني الله بني كان ناني كوموني أني أوري كل باوا نوا وسوري هذا الكلام àwọn eré ìgbógun àwọn ẹgbẹ́ tell me your friend I will tell you who you are àbí tẹ́lẹ̀ rẹ̀ kí pé show me your friend fọ́nrẹ́ rẹ̀ àmì ó ní iye bá ń sọ̀rọ̀ wọn ní àgbègbè tí ń bá ajá rìn ni ọjọ́gbẹ́ kọ́ làwọn ọmọ wílẹ̀ Yorùbá yóò jẹ ìtajà ń jẹ màmí ajá olùmọ́lẹ̀ olùmọ́jẹ̀gbẹ̀ mú tájá bá ń jẹ náà ló mọ̀ jẹ ó ní ìjọba bá àwọn ènìyàn mọ̀ ọ̀la sọ́hìbẹ̀ ìlà mọ̀mìnà ọ̀la ayẹ́kùn pàmò ìlà لا صاحب لا صاحب إلا مؤمن ما مور يأكل مؤمن ولا يقول مما بدا يقوم بنو عبد إلا تقي أكون فيلوبا كل ذا سوى الفيلوبا ربوبا تعال ولا كالكيامة ولا القرآن الكريم ولا لا إله إلا الله يوم يقول الناد شرقائي ويوم يقول نادوا شركائي أولئك الذين زعمتم فدعوهم فلم يستجيبوا لهم وجعلنا بينهم موبقا ورأى المجرمون النار فظنوا أنهم Ọlọ́run bá ń ròyìn fún gbangbangba ìkìyàmà ara tí mú òjúdá Kùrán ni ní tí ń tẹ́lẹ̀ Kùrán ròyìn fún wa, in tí ń tẹ́lẹ̀ láàrin wa Kùrán ròyìn fún wa, in tí ó tẹ́lẹ̀ Kùrán ròyìn fún wa, ọlọ́run ròyìn fún wa nípa tí ó tẹ́lẹ̀ la ilaha àwọn orúgbó ìbí ọlọ́run bá ti ẹ̀rí jẹ́ múlọ́lọ́gbọ̀ àwọn àjẹ̀mú ní àwọn nǹkan tí nǹkan yìí jẹ́ sí ẹkùn wọn kí wọ́n dá lóhùn ọ̀dà ọmọlọ́mọ ìṣẹ̀lẹ̀ ìbò láhùn mú máa pé wọn ó máa pè láta ó máa pè tàbí ó máa pè ọya ó máa pè wọn ìgbàwọn náà láàyò ọjà alìnà bẹ́ẹ̀ ní ọmọ òbí kọ àwọn فظنوا أنهم مواقعها وما بآه وما لي أجل وما ملجوا وما لي ولم يجدوا أنا آه مصرفا مصرفا وما لم يجد كفوا يدوا كفوا جوه وانا كسي كسي لا إله إلا الله إليه في سلم أجمال القيامة الله سبحانه وتعالى قصة دباسي عناصر أسا وما نقوم وانا لو وانا لو وامتازوا اليوم ايها المجرمون اتفيت سيدنا عمر بن الخطاب رضي الله عنه سكوا او يقولوا بان ان كان صوت يا سيدنا قوم وامتازوا اليوم ايها المجرمون الم احد اليكم يا بني ادم ان لا تعبدوا الشيطان انه لكم عدو مبين الله اكبر عدو عدو عدو, عدو, عدو, عدو, عدو, عدو, عدو, عدو ọba bu ẹkún Umar amir mumini kí ló ń pẹ́ ẹkún ó ní ọlọ́run ní ẹsẹ̀ péètì wa ń jẹ́ ọdún lọ àtàlátò tí wọn kí o dúró ń kọ́ kí o dúró ń kọ́ ní ọ̀tún mi ní ọ̀yà sí ibodà láàkírá ọ̀tún mi tó ti ẹ́ tó ti yà tó ti yìí أطولني ويأتي قد الآخرة وامتازوا يوم أيها المجرمون أتفيت أياني بسبطوا أياني بيبسني أقول من الخطاب وابو يقول يا عمر يا أمير الممكن فيقول إنه وبكي وب في الجنان قرآني يعني وبيان قل قرآني يا فبي هذا الحديث تعجبون وتلحقون ولا تبكون وأنتم سامدون في قرآني وين سيلمة يا يا يا يا

عبد الله بن مسعود من ذكر القرآن فمن أقرأ عليك القرآن وإليك أوزل يا رسول الله وجي سي ما كان القرآن فذكر ونجي تقال من بين هنا في عبد الله تريها هي لمين هي بقرة في كسوة النساء نعم دي بآية 41 قولي وكيف إذا جينا بكل أمة شهيد وجينا بك على هؤلاء شهيد بو يسري نبان بيبوان أمة جادي كلها أقاوة كلها ذريوة tẹ́bá gbòdìdé àdébí ilé asbuk asbuk asbuk ó ti tú ẹ̀rọ abdullahi ó ti gbé abdullahi ó ti tú ẹ̀rọ abdullahi ó nígbà tí owó ti jókòó báyìí ó ń kẹ́rẹ́ àdébí ti sùkú ni ó là wá fún rẹ́rìn kùránì ni wọ́n ń gbọ́dọ̀ fi rẹ́rìn ìyá túbá ní oṣù tá a wà yìí oṣù ramadan oṣù oríire yìí ó pé awwalu rahma ìbẹ̀rẹ̀ rẹ̀ kẹ́ni wà awsatu magfira bí àárín rẹ̀ ọlọ́jọ́ bá láyé àforíjì ni wà áfírò ìpínlẹ̀ náà imam ibn Khuzaymah ló gbà wá ní sọ́hìn wò rẹ̀ ọlọ́run jẹ́ abẹ́ bá ti bẹ̀rẹ̀ ramadan náà pẹ̀lú bismillah ọlọ́run jẹ́ dúkè ayọ̀yẹ pẹ̀lú alhamdulillah ọlọ́run ẹwà àwọn ọmọ àgbẹ̀ àwọn ọwọ́ iná ìgbìgbìnà ìgbìnà iná yíwá kó ọlọ́run méjì bí anu ha mọ́sọ̀ ìfọ̀ kò sí jẹ́ ìwà iná yẹn kó ọlọ́run ọba mọ́sọ̀ wálé rò náà ti wọ ọlọ́ọ̀ba ṣáánú ọlọ́ọ̀ba àánú rẹ̀ ولقد صرفنا في هذا القرآن للناس من كل مثل وكان الإنسان أكثر شيء جدلا الله أبعا سأل ولقد صرفنا في هذا القرآن القرآن لا يتبع صرفة دجدج أسلاي لكنا إنه القرآن للناس من كل شيء مثل جبا فجوده àpèjú ọmọ ẹgbẹ́ gbẹ́gbẹ́ lágbékalẹ̀ kọ́nà ọ̀sáàdù wa ọlọ́wà kan lẹ́ta àwọn afẹ́ dáadáa ó ní gẹ̀rẹ́rí kan àwọn pé àwọn Yahudi wọ́n ma òbínú lọ́lọ́gbìn sí wọn wọn kàtẹ̀ lódodo ni ó ní wọ́n kàtẹ̀ lódodo ni ó ní kùránì yìí ẹ̀sọ́ gbogbo nǹkan ló tẹ́lá yìí ó ní bẹ́ẹ̀ kò sí nǹkan tí kùránì tẹ́lá yìí kò sí nǹkan tí kùránì tẹ́lá yìí ó ní áà ah, ọjà sọ fún nínú kùránì ló ń ṣe búrẹ́dì ó ń ṣe búrẹ́dì ọmọlẹ́jọ́ lọ́ọ̀dọ̀ bẹ́kà máa bẹ́kìrì bẹ́ẹ̀ kó tó kún kọ́ wá ó bá dúró wá ní bí wọ́n ti ṣe búrẹ́dì ó ní ẹ̀mú fúláwà ó sì bá ó ní áà ah, ah. ó ní àdúgbò bóni ti bẹ́ẹ̀ wá ó ní kùrán fún pé fasalu ala zikir ìpínlẹ̀ níta bá mọ̀ bẹ̀rẹ̀ ẹbí láwọn tó mọ̀ tó ń parí ẹni tó mọ̀ kùrán ló fún pé kí n bè lọ́wọ́ ẹni yìí ó ní wa ẹwọ kùrán ẹwọ ọlọ́mọ bó ṣe rẹ kẹfẹ rílu àwọn kẹfẹ ayé wá bùkù lára kùrán wò lè rí lámì bẹ́ẹ̀ yẹ bẹ́ẹ̀ wọ́n lámì kálífì ọlọ́mọ kò lè gbá wájú wọlé kò lè gbẹ̀sí kò sí kò sí kò sí kò sí ẹwà wò 1400 years ago 1447 years tí a ti ṣe ìjíránì kò wá sí ọ̀rọ̀ kan tí wọ́n sọ gbá ọ̀rọ̀ tí wọ́n sọ ń jọ ọba kò yí mu sínú Qur'an wọn náà àdúgbò lọ́wọ́ rẹ̀ tó fi wá mọ̀nà ìsìláàmù ọlọ́ọ̀bà mọ́sọ̀wá mi ọlọ́ọ̀bà olùwọ̀lọ́kà sọ̀rọ̀ fún náà fi ayàbẹ̀rẹ̀ Qur'an min náà min kulli mathalin a ti sàlàyé ní Qur'an yìí gbogbo nǹkan gbogbo àlàyé àpèjú rẹ̀ وكان إنسان أكثر شيئا جدلا أمين أجد مجمع كما سيسان قالوا الجمع wọ́n gbọ́ ọ̀rọ̀ tọ́wọ́ sọ̀gbọ́n lábẹ́ ìrọ̀ tó gbọ́lọ̀ ọ̀rọ̀ níjáde lórí ahán ní àbínú okùn àbí gbáyà àbínú ọpọlọ àkókò afárá pé ọgbẹ́ máa ọlọ́mọdé àti náà tó mọ̀ wa náà náà kálíbà wa náà èyí tí a tó sọ́sọ́ dédé ọlọ́bùsá kálẹ̀ ti fún ọlọ́ba ìyẹ́ mi sí ìgbà fúrúdì ọlọ́ba tánú wọlé àtàrí kìyàmà náà àtúnlọ ọlọ́ọba subhanahu wa ta'ala àwọn prógrámù wa yìí lójúmọ́ là ń ṣe ní ìsìn kálíkà ń sí ìrànlọ́wọ́ ọmọ ẹ̀yà wa tí wọ́n fún wa ní ìrànlọ́wọ́ ọlọ́kọ̀ọ́ba sanwó-ẹlẹ̀ ọlá Qur'an al-Karim ọlọ́lá ọ̀rẹ́ wa Suleiman Ibrahim ó fún wa ní 15 naira ọlọ́ọ̀bà tẹ́lẹ̀sàrí Suleiman Ibrahim ó fún wa ní 50 naira ọ̀rẹ́ wa alájà ah, alhaj Ahmed Abdulsatar látàbẹ́kúta ó fún wa ní 50,000 naira ọlọ́ọ̀bà tẹ́lẹ̀sàrí malama ajiya Kudrat Hamza Abdulyakin wọ́n fún wa ní 5,000 naira ọlọ́ọ̀kọ́bà tẹ́lẹ̀sàrí ọlá Qur'an al-Karim ọlá la ilaha illallah ó ń kálùkù wà náà kálùkù yà ń gbìyànjú lẹ́yìn náà mama Zainab láti Saudiya. àyà ẹ̀ náà almost every year máa fi ten thousand náírà sí wa ibi yìí náà náírà sí wa mama Zainab láti Saudiya, àwọn náà fún wa ní ten thousand naira ọlọ́ba fún wa lẹ́sìn rí gbogbo wa náà tọ́lọ́ kọ́bọ̀ wa tá ń dá ọlọ́mọsá fún wa lẹ́sìn rí gbogbo àtàbà lówó lọ́wọ́ àwọn tá a kọ́lẹ́tà sí gbìyànjú láti fún wa lọ́ àwọn olóńlá kásan gbogbo gbèsè tá a jẹ kálẹ̀ gbà اللهم اكفنا بحلالك عن حرامك واغنى بفضلك عمن سواك نعم بني بيجي اكن ما وقوبتي عمر بن الخطاب الاسلامي يعني 0969821 عمر بن الخطاب اسلاميه جائز بنك 0969821 0969821 جائز بزي بنك كانوا ọlọ́wà pẹ̀lú wa náà oníbèrè ni gẹ́gẹ́ bí ayà tí a fi ṣe tafsir lẹ́kàn tí a ní ọ̀rọ̀ al-mujrimun ọgbọ́nù aláhùn mọ̀wà kí a rúhà pé ẹwà kí pé wọ́n a mọ̀ dájú pé àwọn wọ iná náà pé zọ́nù ìtumọ̀ rẹ̀ ó yàtọ̀ sí bẹ́ẹ̀ tí wọ́n ní ò bá ṣe ó lọ báyìí gbogbo àwọn òṣèbọ aláṣẹ mọ̀ pé àwọn òṣèbọ àwọn mọ́dúrìm ó ìdáhùn náà lójú àríkíámà ẹ̀ bí mo fi sọ pé èdè Yorùbá ọlọ́ọ̀kọ́ ọ̀sán ìtàn bàbá wa lẹ́sàn rí àwọn mùsùlùmí ó máa sọ pé ọlọ́ọ̀mọ́

wò láti fi yọ́ ni àbí Silva àti góòlù àti silver rẹ̀ yọ́ lè bí ìrọ̀ ilé tó bá kú èrè gram ẹ̀ yóò lè wọ́n gbé ọ̀tọ́ tó bá wọ́n ní sáà yọ́ lè zàkà bí ẹ̀. olùfowó yọ olùfi góòlù náà yọ tó bá wọ́ ti iye àmọ́ lọ wọ́ béèrè iye tí wọ́n ń ta góòlù gram rẹ̀ nígbó lásìkò yìí ó di wà wallahu ta'ala. ẹ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ títẹ̀ ìhòhò lẹ́sẹ̀ nípa pé àwọn tí wọ́n bá fún iṣẹ́ hajj ọmọ náà wọ́n fi sí wọ́n àti ẹgbẹ́ gbogbo ẹgbẹ́ pẹ̀lú pẹ̀lú hara mi rẹ̀ ní wọ́n fi sí kódà wọn ní gbò wọn lójú wọn lẹ́yìn ọkùnrin wọn ní gbò orí wọn. wọ́n ní tí kò takọ́ra pẹ̀lú àdéhùn bọ́lá ó fẹsẹ̀ ẹni tí ó kọ́kọ́ wọ̀ láti sọ níjọ́ ìgbìyànjú àmọ́ nílẹ̀ sí ìlà ìbọ̀rọ̀ nítorí pé wọ́n tún bẹ́ẹ̀ni nílá Ibrahim ó wà náà tó kọ wọ́sọ̀ àwọn ọmọ tó wọ́sọ̀ kí àwọn èèyàn àwọn tó wà ní sàárè tó jáde ní sàárè ó dé àwọn èèyàn bá jáde ní sàárè làwọn ti pẹ̀lú aṣọ àmọ́ àwọn tó ti wọ́sọ̀ ti wọ́sọ̀ irú àwọn níbi wa Muhammad sẹ́lẹ̀ àwọn ti الإنسان ما لا يومئذ تحدث أخبارها بأن ربك أوحى

ṣe ṣe bí ó ṣe bá ìrìn àjò rẹ̀ lọ ṣe ṣe déédéé báyìí. tó àwọn afáàmì mi ti bí àwọn afáàmì nígbà pé ó wà lórí ìrìn àjò yẹn jimẹ yìí sọ̀rọ̀ yẹn lórí ẹ̀ kókó kí zoro nígbà tó nígbà pọ̀ ọlọ́ọ̀bá ṣe ẹ̀rẹ́ka méjì náà kì í jimá kó wọn bá wọn kí zoro àpàlí yẹn zoro kọ́dà ẹ̀rí jimá yẹn òyìnbó bá parí ẹ̀ kó níbi ilẹ̀kùn mọ́ráka méjì wá wa ìwọ́n àgbà méjọ kókó ẹ̀ kí ẹ̀ máa kí jàmáà jumá pẹ̀lú nǹkan mímà jumá gan jàmáà kó bá máa jọmọ́ àkọlù ní òdì àwọn míì kò sàbùrù mẹ́ wallahu ta'ala a'lam. oníbèrè tó tẹ̀lé ó ní ẹni tó jẹ́ pé bóyá olùwakọ̀ ni gbogbo ìgbà ní máa ń wà ní orí ìrìn àjò tó wá ti débi ìjọ jimá láti páàkì láti òun kí títí ẹ̀ nínú pẹ̀lú níyàn pé láti kí zuhur ó ṣe tán ó sì kí asr papọ̀ láìsí pẹ̀lú àwọn tí wọ́n fẹ́ kírun jímọ̀ tó ó sì jáde tó gbà kan òun táwọn yòókù òpẹ́ sígbà náà làwọn náà wá gbé jímọ̀ bẹ́ẹ̀ bí four minutes wọ́n gbé jímọ̀ jù wọn tó àwọn yòókù àwọn òpin kò kírun ni wọ́n lè ti kírun tó tí ó ṣe déédéé tó ráwọn tó ń fẹ́ mọ̀ bóyá ó ti ṣàṣìṣe. alhamdulillah ẹgbẹ́ wà ní pé ìrìn àjò máa wà gbogbo dáàmà kọ́sùn náà ni ó máa kí ní zoro àti asir àti ishai òde ọwá tí mo tán ó wà lórí ìrìnàjò ó kí zoro rẹ̀ ó tún wá kí asir rẹ̀ ọ̀nà ìgbà kò kírun ni ó ti tó kò sí kò sábà àmọ́ kó bá wọn kí ló fi jù torí kí kó bá wọn kí kó gbà ní ẹ̀ zoro kó tẹ̀lé wọn kí jùmọ̀ Jamaa ló pé gbara gbàlálà jamaa lẹ́yìn náà yóò àdìjẹ́ lẹ̀ yóò a àṣírí rẹ̀ ó di àwọn fi dáa jùlọ fún wallahu ta'ala àmọ́ bó ti kí náà ó ṣe wallahu ta'ala àlà ìta tó ṣe kọ́lọ̀ mọ́ta kàrẹ́ fún ọ̀nà ọ̀bà níbi ojú ọ̀rẹ́ lọ ní òkú kọ́sì ní ìwọ̀n tí ó kọ́sì zúrù àti àṣekò tó padà wálé ni wọ́n tẹ́ òkú bẹ́rẹ̀ pẹ̀lú bí wà náà wà tó bìí lé arìnrìn àjò ọlọ́run nǹkan mímọ́ gbà tí ó délé hmm. kọ́lọ̀ ọba kún ọmọ nígbà máa dáàbò ẹ̀bù wa sàánú wa láti ẹ̀rọ kẹàmà èyí أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك